والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك أفهم الله وبا ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá الأحكام ti àfa Abdulgani al-Maqdisi ọlọ́run bá kí ó yọ́nú sí ní ìdánilẹ́kọ̀ọ́ tó kẹ́yìn à ń sọ̀rọ̀ lórí sísan ìrun ìdí padà fún ẹni tí ìrun ìdí bá bọ́mọ lọ a ṣàlàyé ọ̀rọ̀ Imam Malik tó mú báàbí wá nínú tírà rẹ̀ wípé gbogbo ẹni tí ìdí tó bá bọ́mọ lọ́wọ́ yóò kí ìrákà méjì. bákan náà ẹni tó wà nílé tí ò ráyè àti wá sí mọ́sálásí òun náà kò sí aburú láti kí ìrun rákà méjì òun náà ṣe kábàrà gẹ́gẹ́ bí a ń ṣe amú ẹ̀rí ní athar anas ibn malik tí ó máa ń pa ah, ibn abi utba ẹrú rẹ̀ ó máa ń pálásẹ láti kírun fún wọn tí kò bá bá ìrun eid yóò kírun pẹ̀lú àwọn ará ilé nílé wọn ó kírun gẹ́gẹ́ bí wọ́n ti kírun ní eid pẹ̀lú àwọn kábàrà bákan náà àtún mú athar wa lórí láti ọ̀dọ̀ ikrima àti àwọn sahaba báyẹn lọ asọ̀rọ̀ ibnu hajar al-asqalani tó náà sọ lórí ọ̀rọ̀ imam malik um, amin uh, bukhari tó ní lórí tẹ́rẹ́jàmà rẹ̀ ìdájọ́ méjì ló wà nù ẹ̀ mashru'iyyatu istidraki salati eid wípé ó tọ́ ṣeríà fún ẹni tí ìrun eid tó bá bọ́mọ́ lọ́wọ́ ẹ̀ kó kírun rẹ̀ yálà kó kírun jama àbí kó kí lónìí kan ó ní. Uh, ẹ̀sà tó tó ohun tó bá dá lẹ́sà fúnra rẹ̀ kò sí ìyọnu nù ẹ̀ so a sì mú ẹ̀rí wá lóríṣiríṣi ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa ẹnu lórí pé hal yasunnu an tuqda salat al-eid idha fatat ma'a al-imami am la ṣe sunna ni tabani a lè a lè san irun eid padà. Se súnà ni tí ìdí bá kọjá wa ká san padà pẹ̀lú ẹni pé ẹni tí ò bá bá imam kó san ìdí padà wọ́n ní apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní látúkdọ̀ ipe èèyàn ò ní san ìdí padà eléyìí ni ọ̀rọ̀ Abu Hanifa ti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n tán dá yàn lẹ́sà nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ wípé ẹni tí eid tó bá fòru kò ní san ìdí padà eléyìí ni ọ̀rọ̀ tí àwọn míì nínú àwọn afa saudi bí gẹ́gẹ́ bí ibn uthaymin àti sheikhul islam ibn taymiya ó ní wa annama fatatu salatu al-eid la yasunnu lahu an yaqdiha ẹni tí ìrun eid tó bá rékọjẹ́ kì í ṣe sunna ni pé kó san padà. لأن ذلك لم يرد عن النبي صلى الله عليه وسلم تريا رينك كبوني بانيه لا تيودو النبي صلى الله عليه وسلم نعم عفوا ولأنه سليت في الأكتب آه، في خطبة الجمع جمعة التي يجب إنصاتي لها ففي خطبة العيد عفوا نعم ọ̀rọ̀ ibn Uthaymin ó ní eléyìí ni ohun tí ibn Taymiyyah tó náà san lẹ́sà wípé ẹni tí eid tó bá fòru kò ní san padà torí pé irun eid irun tí aláti kí nínú jam'i ni fala tushra'u illa ala hadha alwajh torí ìdí èyí kò tọ́ ṣẹ̀ríà káàkì àyàfi gẹ́gẹ́ bí ó ti wà ọ̀rọ̀ rẹ̀ yọ wà nínú shar'ul mumti bákan náà apá míì nínú àwọn àfa wọn ni yasunnu an tuqda faman fatatu ma'al imam fa innahu yuqda yaqdi ipe sunna ni ká san irun ìdí yẹn padà ẹni tí ìdí bá bọ́ lọ́wọ́ ẹ̀ eléyìí ni madhab imam bukhari gẹ́gẹ́ bí a ti sọ pé nínú tírà rẹ̀ ó mú báàbí wá lórí ẹ̀ torí pé irun yẹn irun rákà méjì ni kuma kì í ṣe pé irun ọ̀ràn yẹn ni irun náfìlà ni so yóò kí gẹ́gẹ́ bó ti wà ní aslu rẹ̀ pẹ̀lú takbirọ́ọ̀tì rẹ̀ ó ní eléyìí ni riwaya láti ọ̀dọ̀ imam ahmad bákan náà ó ní ọ̀rọ̀ imam malik gan fúnra àti imam shafi'i àti abi thaw torí àwọn ẹgbẹ̀wọ́rọ̀ tó wá láti ọ̀dọ̀ àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bíi ti anas àti àwọn míì tí wọ́n máa ń kó àwọn ìyáàlì wọn jọ nílé tí ìrun eid tó bá fò wọn ru tí wọ́n sì kí gẹ́gẹ́ bí wọ́n ti kí ní eid ohun tí wọn ò ní ṣe náà ní khutbah afaani wa huwa mukhayyarun insha allah ó ní eléyìí ni ohun tí asalẹ tí a tí a yàn pé ẹni ó bá wù kó kí kò sí aburú nù ẹ níbo ni ọwọ àti kírun ó lè kí ní musalla tí wọn ti kírun ó sì lè padà sílé kó kí kò sí aburú nù méjèèjì now mas'ala mi ó khutbatu salat al-eid ba'da salat eléyìí ọ̀rọ̀ ti wá lórí ẹ̀ torí pé àdìsí tó mú wá wípé khutba eid a máa jẹ́ lẹ́yìn ìrun ni lẹ́yìn bàtà bá kírun tán láti ṣe khutba torí pé tí imam tó bá sálámà yóò dìde yóò dojúkọ àwọn èèyàn yóò ṣe khutba fún wọn yóò bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tó jọ mọ́ àsìkò tán wà nú ẹ̀ tó bá pé eidul fitri ni yóò bá wọn sọ̀rọ̀ lórí al-amari sadaqatul fitri torí pé ohun tí wọ́n lọ ṣe lé ní ẹlẹ́yìn àmì tí wọ́n ti kọ́kọ́ ṣe síwájú kún tó wá éèdì ni ẹ yóò bá wọn sọ̀rọ̀ pé kí ni ìdájọ́ ẹ̀ àti oore tó wà fẹ́ni tó bá ṣe báwo láti yàn iye wo láyọ̀ nú ẹ̀ àwọn ta ni ẹni tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo orú àwọn kan báyìí ó yóò bá wọn sọ̀rọ̀ nínú khutba rẹ̀ bákan náà pé ẹni tí ó bá yọ síwájú ìrun eléyìí ni ó yọ zakati a ó tẹ́wọ́ gbà ẹni tí ó bá yọ lẹ́yìn ìgbà tí a bá kírun ìdì tán eléyìí sadaka lásán nínú àwọn sadaka mi yóò sì tún pa wọ́n láṣẹ láti bẹ̀rù Ọlọ́run yóò ṣe wáàzí lóríṣiríṣi fún wọn gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe irun léyà ni yóò sọ̀rọ̀ tó jọ mọ́ léyà yẹn oore tó wà nù ẹ̀ àti ni tó lágbára yóò sọ̀rọ̀ ru àwọn ẹran tó yẹ kí wọ́n pa àsìkò tí wọ́n pa àti àwọn ẹran tí ò yẹ kí wọ́n fi ṣe léyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn nǹkan míì yóò sì tún pa wọ́n láṣẹ àti bẹ̀rù ọlọ́wọ́n ọba àti oríṣiríṣi àwọn wáàzí àti ìrántí tó yẹ kó ṣe fún wọn nínú khutba rẹ̀ torí pé ó wá nínú hadith abi sa'id al-khudri oni kana rasulullah sallallahu alayhi wa sallam yakhruju yawm al-fitr wal-adha ila al-musalla anabi sàlá sàlám a máa jáde lọ síbi tí wọ́n ti kírun lọ́jọ́ eid irun ọdún kékeré àti ńlá gẹ́gẹ́ bí àwa yorùbá máa ti ń sọ. fa awwalu shay yabda'u bihi as-salatu àwọn àkọ́kọ́ tí anabi sàlá sàlám máa ṣe wọ́n ní pé yóò kírun thumma yansarif nígbà tó bá kírun tán fa yaqumu muqabila yóò dìde yóò kọjú sí àwọn èèyàn wan nasu julusun ala sufufihim àwọn èèyàn jókòó nínú sáwù wọn wọn ò dìde faya'iduhum wa yusihim yóò ṣe wáàzí fún wọn yóò ṣe àsọtẹ́lẹ̀ fún wọn wa ya'muruhum yóò pa wọn láṣẹ àwọn tó bá fẹ́ pa wọn láṣẹ rẹ̀ fa in kana yuridu an yaqta'a ba'than qata'aha tó bá tiẹ̀ fẹ́ rán wọn lọ sí ojú ogun níbẹ̀ náà ni ó ti rán wọn àwọn tó bá fẹ́ rán lọ aw ya'muru bi shay'in amara bih àbí ó tiẹ̀ fẹ́ pàṣẹ nǹkan yóò pàṣẹ rẹ̀ thumma yansarif lẹ́yìn náà ni ó àṣẹṣẹ kú níbi tó ti kírun so ní lafzu mi ó ní wa kana yaqulu tasaddaqu tasaddaqu tasaddaqu a tún máa sọ pé ẹ ṣe sàdákà o ẹ ṣe sàdákà o ẹni pé tó bá pé bíi uh, ọdún ààwẹ̀ ni <clears throat> bákan náà iléyà náà torí pé ẹran tí wọ́n pa tí wọ́n fi ṣe sàdákà nù ẹ̀ wọ́n ní wa kana aktharu man yatasaddaqu níbẹ̀ ọ̀pọ̀ àwọn tí wọ́n máa ń ṣe sádàkà ń bẹ àwọn obìnrin ni torí pé ńgbà mí anabisa asalam àtúmọ̀ dá wáàzì tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tó bá ṣe kútùbà tán tí ó pa láṣẹ àti máa yọ sádàkà gẹ́gẹ́ bí yóò ṣe wá nínú hadith níwájú. hadith jabir ibn abdullah ó ní anabisa asalam lẹ́yìn ìgbà tó kírun tán fa amara bi taqwa allah ó wá pa wá láṣẹ pé ká bẹ̀rù ọlọ́run wa hatha ala ta'atihi ó gbà wọ́n yànjú ká máa ṣe ká máa ká máa tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba àti òfin rẹ̀ wa wa'adha an-nas wa dhakkarahum ó ṣe wáàzí fáwọn èèyàn ó sì tún ṣe ìrántí fún wọn thumma madha lẹ́yìn náà lọ́wọ́ kúrò níbi tí ó ti kírun tán hatta ata an-nisa ó wá wá sí ọ̀dọ̀ àwọn obìnrin <coughs> fa wa'adahunna wa dhakkarahunna ó ṣe wáàsí fáwọn náà ó ṣe ìrántí fáwọn náà ó wá ní tasaddaqna fa inna aktharakunna hatabu jahannam ẹ ṣe sadaka torí ọ̀pọ̀lọpọ̀ yín igi igi igi ìrúná lè jẹ́ nínú jahannama faqamat imra'atun wọ́n ni arábìnrin kan bá jáde ó dìde min sitati nnas ní àárín àwọn obìnrin ló bá sọ pé lima ya Rasulullah kí ló dé táwọn fi jẹ́ pé àwa la pọ̀ nù náà àwa la jẹ́ ń tí igi tí wọ́n máa fi rú náà jọ gbẹ̀ndẹ̀ nínú jahannama anabi sallallahu alayhi wa sallam ni ilẹ̀ anna kunna tukfirna shakata wa takfurna al-ashira torí pé ẹ̀yin obìnrin ẹ máa ń ṣe ẹ máa ń sunkún pọ̀jù ẹni pé ẹ máa ń complain pọ̀jù nípa ọkọ ipe ọkọ ò ṣe báyìí fún yín kò ṣe báyìí fún yín watakfurna al bákan náà ẹ kì í mọ oore tí ọkọ yín bá ṣe fún yín ẹ kì í mọ. قال فجعلنا يتصدقن من حليهن يلقين في ثوب بلال من أقراطهن وخواتمهن nígbà tí anabi sàlá sàlám ṣe ìrántí fún wọn wọn bá bẹ̀rẹ̀ sí yọ àwọn nǹkan tí wọ́n fi ṣọ̀ṣọ́ àwọn nǹkan ọ̀ṣọ́ wọn ní òrùka àti ètò fi kọ́rùn àti ètò fi bọ ọwọ́ àti ètò máa fi ń kọ́ lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n yọ láti fi ṣe sadaka afaani takfurna al-ashir ipe ẹ máa ń ṣe bùtùlù ẹni pé àìmoore sí family ẹni pé ọkọ wọn ní ìtumọ̀ rẹ̀ ní annahunna yajhadna al-ihsan gbogbo oore tọkọ bá ṣe fún wọn wọn kì í mọ̀ li da'fi uqulihinna torí pé ọpọlọ wọn ọlẹ wa qillati ma'rifatihinna àti pé wọn ò fi bẹ́ẹ̀ nímọ̀ nípa ẹ̀sìn fayastadillu bi ala dhammi man yaj'alu ihsanu dhil ihsan wọn ní alefele iṣẹ́ rí fún gbogbo ẹnikẹ́ni tí ó bá máa ń ṣe bùtùlù sí gbogbo oore téèyàn bá ṣe fún un kódà kó má jẹ́ pé ọkọ ni kó sì má jẹ́ pé ìyàwó là ń sọ̀rọ̀ ọba kódà láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin láàrin ẹbí sẹ́bí gbogbo ẹnikẹ́ni tí kì í mọ oore a lè fi eléyìí náà ṣe ẹ̀rí fóònù náà léyìí tó jẹ́ pé ó lè mú un náà wọná torí pé wọ́n ṣe àìmoore sí olóore náà mas'ala mi ni pé nígbà tó yẹ pé à ń sọ̀rọ̀ lórí khutba ni khutba jimá àbí khutba a'id ṣé méjì ló ń nà gẹ́gẹ́ bí khutba jimá ni torí pé a kà nínú àwọn tíra fíkù tó pọ̀ wípé khutba jimá i mean khutba a'id méjì ló ń nà bí khutba jimá bó tilẹ̀ jẹ́ pé ohun tí a ń ṣe níṣẹ́ ni pé khutba ẹ̀yọ̀ kan wọ́n ní ahadithi sahiha lam bi khutbatay al-eid àdìsí léè tó jọjú kò sí ètò fi hàn pé khutba eid khutba méjì ni walladhi i'tamada alayhi al-fuqaha etí àwọn àfọ onífíkíw tí wọ́n fi ń sẹ̀rí huwa ma jaa an ubaydullah ibn abdullah ibn utba ó ní athar tó gbà wá láti ọ̀dọ̀ ubaydullah ọmọ abdullah ọmọ utba tó sọ wípé as أن يخطب أن يخطب الإمام في العيدين خطبتين يفصل بينهما بجلوس يبقى سنة أنك إمام كوسي خطبة ميجي ni ìdí ọdún kékeré àti ọdún ńlá khutbatain khutba méjì yafsilu baynahuma bi julus tí ó yà wọn pẹ̀lú ìjókòó gẹ́gẹ́ bí a ṣe ń ṣe khutba jimá hadithi imaamu shawkanu ó ní ubaydullah ibn abdullah ibn utba tabi'i ipe tabi'i ni kama araft gẹ́gẹ́ bó ti ma fala yakunu qawluhu mina sunna torí ìdí èyí ọ̀rọ̀ rẹ̀ tó ní mina sunna kò ní jẹ́ pé ẹ̀rí ala anna sunnati nabi sallallahu alayhi wa sallam kò lè jẹ́rìí pé sunna nabi ni ohun tó ń sọ̀rọ̀ kama taqarrara fil usul gẹ́gẹ́ bí ó ti wà nínú usul al-fiqh bákan náà ẹ̀rí miin tún wá láti níbi hadith Jabir ó ní kharaja rasulillah sallallahu alayhi wa sallam yawm al-fitr anabi sallallahu alayhi wa sallam ó jáde lọ́dún ààwẹ̀ aw adha àbí ọdún léyà fa khataba qa'iman ó ṣe khutba ní dúró thumma qa'ada lẹ́yìn náà ló jókòó qa'idatan ìjókòó kan thumma qama ló bá tún dúró ó dúró yẹn kí ni tó ṣe wọn ò wí ọwọ́ bí tó ti dúró nìyẹn hadith yẹn wá láti inú ibn majah alama ah, sheikhul albani ó ní munkaru sanadan wa matnan hadith yìí munkar ni sanadi gan kò múnádóko bẹ́ẹ̀ ni matni rẹ̀ náà ò ẹni pé àwọn tí wọn gba àdìsí yẹn wá le lẹ náà ni àdìsí gan fúnra rẹ̀ lẹ torí pé ẹni ó gbà ó ṣe ni pé nígbà míì nǹkan ó máa pín sí ìtumọ̀ méjì tá a máa wò pé báyìí ni tá a sì tún máa wò pé báyìí ni ṣé so èyí tí ọkàn bá tẹ̀rì tọkàn bá tẹ̀rì pé eléyìí gangan ni ọ̀fẹ́ jẹ́ wọ́n ń pè ní avọ́nù lọ́kọ́lì avọ́n alọ́kọ́lì wọ́n fi ń ṣiṣẹ́ ṣe nínú àfík ètí tí ó tẹ̀sùn wọn nínú ìtumọ̀ méjèèjì wọ́n ń pè ní alwaham ẹni pé ohun tó rú yẹn lójú so ohun tó sí. Si, aláwọ̀ ènìyàn hadith ọ̀hún gan fún rẹ̀ ó wá lórí hadith jimá kì í ṣe eid so nígbà tó sọ pé fi khutbati al-eid aw al-adha ibẹ̀ ló ti ṣe àṣìṣe wọn ló ti ṣe wahmi so ìdínú Sheikhul Uthaymeen wọn ni man nadhara fi sunna al-muttafaqun alayha gbogbo ẹnikẹ́ni tó bá wo sunna anabi sallallahu alayhi wa sallam etí ó jẹ́ muttafaq alayhi tabayyana lahu bi anna nabiya sallallahu alayhi wa sallam lam yakhtub illa khutbatan wahidatan yóò mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam ò ṣe khutba àyàfi ẹyọ kan walakinahu bada an anha khutbata ula tawajjaha ila nisa ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ṣe khutba tán ó ọ̀dọ̀ àwọn obìnrin. فوعظهن وسوازي فما فإن جعلنا هذا أصلا في المشروعية خطبتين tọ́ba jẹ́ pé ilé gangan la wá wò pé bóyá ó ti jẹ́ níta fi máa ṣe kútùbà méjì tó famuhtama ma'a annahu la yasih a rí pé ihtimali yìí kò ṣe déédéé torí pé èyí anabi sallallahu alaihi wasallam tó ṣe fún àwọn obìnrin a pè ní kútùbà. وني لأنه إنما نزل إلى النساء وخطبهن لعدم وصول الخطبة إليهن ó lè jẹ́ pé anabisa asala lọ sọ́dọ̀ àwọn obìnrin yẹn ó dá tiwọn yàtọ̀ torí pé khutba yẹn ò dọ́dọ̀ wọn ohun kò dé ọ̀dọ̀ wọn ká gbàgbé pé jọ́nà lọ́hùn gbogbo àwọn mùsùlùmí ni wọ́n kó jọ́njọ́ náà àwọn obìnrin náà wọ́n sì pọ̀ kò sì sí microphone kò sí gbohùngbohùn wọ́n ní ihtimal àkọ́kọ́ nù. ويحتمل أن يكون الكلام وصلهن، sì lè jẹ́ pé ọ̀rọ̀ ń gan ọdọ́dọ̀ wọn wàlákin àrọ́dà ayẹkùsọ̀hùnà bí kọ̀sísọ̀tì ṣùgbọ́n anabi sàlá sàlá fẹ́ ṣe tiwọn lọ́tọ̀ torí àwọn nǹkan pàtàkì tó jẹ́ pé àwọn ní kíní ẹ̀jẹ̀ mọ́ ló fi fẹ́ bá wọn sọ̀rọ̀ ó ní torí ìdí èyí gan wàlíhàdà dàkẹ́rọ̀hùnà ìdí nu tó fi ṣe wáàzì fún wọn ó tún ṣe ìrántí fún wọn pẹ̀lú àwọn nǹkan tó jọmọ́ wọn àwọn nǹkan tó jọmọ́ àwọn obìnrin so àleka eléyìí ní khutba ẹlẹ́ẹ̀kejì so eléyìí fi hàn pé èyí tó jẹ́ déédéé òun náà ni khutba ẹ̀yọ̀ kan tó ń gbà tó yẹ pé òun là ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú hamdala ni alhamdulilah so a ó rí i pé àwọn afa tí wọ́n ń ṣe àṣìṣe kan ń sìn tí wọ́n lérò pé àwọn tẹkibira tá à ń ṣe yẹn tí wọ́n bá fẹ́ ṣe khutba náà ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ nu àṣìṣe ni anabi sàlám ò fi tẹkibir bẹ̀rẹ̀ khutba kankan rí gbogbo khutba anabi sàlám pẹ̀lú hamdala ló fi ń bẹ̀rẹ̀ ìdínú ti ibn qayyim ó ní wa kana yaftatihu khutbatahu kullaha bilhamdulillah. anabi sàlásàlámà bẹ̀rẹ̀ khutba rẹ̀ gbogbo ẹ̀ pátá pẹ̀lú alhamdulillah walam yuhfaz anhu annahu kana yaftatihu khutbatay al-eidain bit-takbir àgbọ̀rí ipe anabi sàlásàlámà máa bẹ̀rẹ̀ khutba rẹ̀ ti ìdí méjèèjì pẹ̀lú takbir bẹ́ẹ̀ náà ni àfa rẹ̀ sheikhul islam ibn taymiyyah ولم ينقل عن أحد عن النبي صلى الله عليه وسلم أنه افتتح خطبته بغير الحمد àgbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́rọ̀ wá láti ọ̀dọ̀ anabi sàlám bó tilẹ̀ jẹ́ kódà kọjá pé ọ̀kan nu wọn ipe anabi sàlám bẹ̀rẹ̀ khutba pẹ̀lú tí kìí ṣe alhamdulillah la khutbata al-eid wala khutbata al-istisqa wala ghayri dhalik bó ṣe khutba eid ni àbí istisqa ni ètò pé àfi ń bẹ ọlọ́run láti rọ̀jò gbogbo àbí nǹkan míì gan alhamdulillah lọ́ni anabi sàlám fi ń bẹ̀rẹ̀ khutba bákan náà nínú àwọn àṣìṣe míì tí wọ́n tún ń ṣe ó wà ó rampa ní àsìkò àwọn Umawiya torí pé àsìkò wọn lọ bẹ̀rẹ̀ wọ́n gbé mímbàrí lọ sí ibi tí wọ́n ti kí eid lóòótọ́ lóòótọ́ anabi sàlá sàlám a máa ṣe àwọn súnà ó fi hàn pé a máa ṣe khutba níbi tó bá ga ṣùgbọ́n ibi tó bá ga ńlẹ̀ ni kì í ṣe pé wọ́n gbé khutba i mean wọ́n gbé mímbàrí lọ sí masilasi torí àdìsí Jabir ó ní qama nàbí sallallahu alayhi wa sallam yawma fitri anabi sallam ó dìde ní ọdún ààwẹ̀ fasọ́lá fàbádàá bisọ́lá ó kírun ó bẹ̀rẹ̀ pẹ̀lú irun thumma khataba lẹ́yìn náà ló bá ṣe khutba. فلما فرغ نزل حتى فأتى النساء lẹ́yìn ìgbà tí ó parí khutba rẹ̀ ó sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ yẹn ó ní ẹ̀rí pé ibi tí anabi sàlá ń wá ibi tó ga ni bákan náà àtúgbọ́ pé ó ṣe khutba lórí ràkúnmí gan fún rẹ̀ anabi sàlá mo ṣe khutba lórí ràkúnmí ìdínú Ibn Qayyim ó ní la rayba anna al-minbar lam yakun yakhruju minal yukhruju minal masjid ìpè minbar wọn kì í gbé jáde kó nu mọ́sálásí wa awwalu man akhrajahu Marwan ibn al-Hakam ẹni ó kọ́kọ́ gbé jáde ó ní Marwan ọmọ Hakam fa unkira alayhi àwọn sàábí àtàwọn míì náà wọ́n sì kọ̀ fún fala'allahu kana yaqumu fil musalla ila makani murtafi ó lè jẹ́ pé anabi sàlá sàlá màmá dúró níbi tí wọ́n ti kírun ẹ níbi àyè tó ga thumma yanhadiru minhu ila nisa yóò wá sọ̀kalẹ̀ láti bẹ̀ẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin so bákan náà nínú hadith abi kamil al-ahmashi ó ní ra'aytu nabiya sallallahu alayhi wa sallam yakhtubu ala naqatin mo rí anabi sàlá sàlá tó ń ṣe khutba lórí ràkúnmí wàhábàṣíyùn áàkìdùn bí أما ọmọ kan nínú àwọn ọmọ habasha ó mú khitamu انتوني فاسيوني بلال lè jẹ́ pé ẹni tó rí fáàsì ó ní bilal torí pé àdìsí wáyé pé bilal mú ràkúnmí yẹn dání jọ lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin ni bilal tẹ̀lé anabi sàlá lọ sí sọ́dọ̀ àwọn obìnrin nígbà tó bẹ̀rẹ̀ sí ṣe sádàkà òun náà ni ó tẹ́ aṣọ tí wọ́n ń sọ sádàkà sínú ẹ̀ bákan náà ó tún wáyé pé anabi sàlá sẹlẹm ó ṣe khutba níjọ ọdún léyà ní Mina nínú hajjatul wada ó ṣe khutba yẹn lórí ràkúnmí rẹ̀ ni. bákan náà ó tún ṣe khutba láàrin ayyamu tashrik gbogbo yẹn náà ó ṣe lórí ràkúnmí rẹ̀ nìyẹn so eléyìí fi hàn pé ó máa ń ṣe ní ibi tí ó bá ga kìí ṣe pé wọ́n gbé khutba lọ àmì mímbàrí lọ afwan naam so nínú khutba yìí tó tóbi jù tí anabi sàlám ṣe ó ní àdìsí tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ àbí ó ní khatabana nabiyyu sallallahu alayhi wa sallam yawman nahar anabisa sallam ó ṣe khutba fún wa lóòjọ́ ọdún léya qa'ada ala ba'irihi ó dúró ó jókòó lórí rakumi rẹ̀ wa amsaka insanun bi khitamihi ẹnìkan ó gba okùn rakumi yẹn dání aw bizimamihi thumma qala ataduruna ayu yawmin hadha wọ́n bí wọ́n lérè ń jẹ́ mọ́ ọjọ́ wo ní ọjọ́ yìí kulna allah wa rasuluhu alam labani ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ fasakata hatta dhananna annahu sayusammihi bighayri ismi ó wá dalẹ̀ débi pé a fi lérò pé anabi sàásánlá máa fún ọjọ́ náà ló kọ̀ míì ni yàtọ̀ sí èyí táwa mọ̀ lọ́wọ́ bí wọ́n léèrè alaysa yawman nahar ṣé kìí ṣe ọjọ́ kulna bala àwọn níbẹ̀ ni so anabi tó wá bí wọn lé ayu sharin hadha oṣù wo lè ta wà yìí a tún sọ pé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ lọ́mà ó tún dá a lé débi pé àti ẹ̀rù pé yóò tún sọ ló kọ̀ míì ni lọ́wọ́ ni alaysa hijja ṣé kìí ṣe oṣù la wà yìí a tún ní ni ó ayu baladin hadha ìlú wo lè ta wà yìí a tún ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ ló tún lọ dá alẹ́ díẹ̀ débi kó àti ẹ̀rù pé yóò tún pe ìlú ìlú kọ̀ míì ni lọ́wọ́ ni alaysa bi baldati alharam ṣé kìí ṣe ìlú tí haram ọlọ́run wà ní kulna bala ní bẹ́ẹ̀ ni lọ́wọ́ ni fa inna dima'akum wa amwalakum alaykum haram ẹ̀jẹ̀ yín dúkìá yín haram ni lórí yín ẹni pé dúkìá mùsùlùmí lórí mùsùlùmí haramu ni kò gbọdọ̀ jẹ láìsí pẹ̀lú ẹ̀tọ́ bákan náà ẹ̀jẹ̀ mùsùlùmí lórí mùsùlùmí haramu ni kò gbọdọ̀ ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láìsí lórí ẹ̀tọ́ ka hurumati yawmikum hadha gẹ́gẹ́ bí ọjọ́ òní bó ti jẹ́ ọjọ́ alápọ̀nlé bẹ́ẹ̀ náà ni dúkìá mùsùlùmí àti ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ alápọ̀nlé fi shahrikum hadha nínú oṣù yín yìí oṣù jẹlẹ̀hijja fi baladikum hadha ní ìlú yín yìí ìlú makka ila yawmi talqawna rabbakum títí dìgbà tẹ́ fi pàdé pẹ̀lú ọlọ́run ọba yín ala hal ballagtu ẹ gbọ́ ṣé mo jíṣẹ́ qalu na'am wọ́n ní allahumma shahad lànà ìbáni wọ́ọ́lọ́n jẹ́rìí o falyuballigh ash-shahidul ghaib ẹni tí tó wà níjòkó kó jíṣẹ́ fún ẹni tí ò sí ń bí farubba mubalagin awa minasami ó lè jẹ́ pé ẹni tó gbọ́rọ̀ àbí ẹni tá a sọ̀rọ̀ fún kọ́ gbọ́rọ̀ ń yé ju ẹni ó gbọ́rọ̀ gan lọ fún rẹ̀ ìdí nu tó fi jẹ́ pé ó di dandan ká ká ká jíṣẹ́ gẹ́gẹ́ bíi a sì gbọ́ iṣẹ́ ìjíṣẹ́ náà torí pé ẹnì ọgbọ́rọ̀ ó lè má gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tá a sọ fún so tá a bá sì ti pààrọ̀ nǹkan mí nú ẹ̀ ìtumọ̀ náà yóò yí padà fala tarji'u ba'di kuffara ẹ má ṣe di kèfèrí lẹ́yìn mi o yadribu ba'dukum riqaba ba'd tí ẹ máa gé ọrùn ara yín pẹ̀lú ìdá nínú láfìmí mi satalqawna rabbakum fasayasalukum an amalikum ẹ padà wá pàdé pẹ̀lú ọlọ́run ọba yín yóò sì béèrè iṣẹ́ tẹ̀ ṣe so eléyìí fi hàn pé ní ọjọ́ léyà òní anabi sàlẹ̀ ṣe khutba yìí bákan náà ó jókòó lórí ràkúnmíẹ̀ so masala mi ò ní atakbir ayyamul eid àwọn kábàrà tá a máa ń ṣe ní àwọn ọjọ́ Eid yẹn àwọn àfáàní kábàrà yẹn oríṣi méjì ló wà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ń pè ní almutlak ẹni pé èyí tí a fi àsìkò sí ó ní almutlak tá a kàn sọ́ọ̀lẹ̀ pé ẹ máa ṣe kábàrà gbogbo àsìkò tó bá wùyàn yóò máa ṣe kábàrà yẹn wal àti èyí tá sí so ọdún léyà àti. Ah, ọdún àwẹ̀ náà ló ní méjèèjì yìí àkọ́kọ́ nù ẹ̀ ní at-takbiru al-mutlaq ah, èyí tá a fàsìkò sí èyí ni pé ó ní àfẹ́ àsọ pé lẹ́yìn irun lásán la máa ṣe gbogbo ògbà ni tó òun ṣẹ̀ríà ni pé gbogbo ògbà la ṣe nínú ọdún àwẹ̀ àti ọdún iléyà so ohun tó yẹ ká máa ń parẹ́ ni pé atakbiru mutlak nínú ọdún iléyà àti ọdún àwẹ̀ ó ní àsìkò rẹ̀ bó o láti ṣe ohun tó yẹ ká máa ní àsìkò wo ni àti báwo láti máa ṣe kábàrà náà àsìkò ti ọdún ààwẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ nígbà tí oòrùn bá ti wọ̀ lọ́jọ́ tí a parí ààwẹ̀ gangan yálà ipe wọn rọ́ṣù ni àbẹ́ àti ẹ̀gbàwẹ̀ ọ̀hún ó pé ọgbọ̀n ni so tí àwẹ̀ bá ti parí láti ẹ̀yìn mọ́gírìbì yẹn títí dìgbà tá a fi lọ sí ìdí àmà kábàrà yẹn so èyí ni takbir al-mutlaq ní ọdún àwẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run tó ní wàlẹ̀ tukmilu al-idda wàlẹ̀ tukabbiru Allah ala ma hadakum wàlẹ̀ alakum tashkurun torí pé kẹ pé àsìkò ààwẹ̀ kí ẹ sì máa ṣe kábàrà fún ọlọ́run ọba lórí ti ọlọ́run ọba tó ṣe ìmọ̀nà rẹ̀ fún yín torí pé kẹ lè jẹ́ ẹni tí ó máa dúpẹ́ wọ́n ní kábàrà yìí yóò kọ̀ntínú títí dìgbà tí a fi kírun Eid tán lẹ́yìn ìgbà tí imam bá ti ṣe khutba tán tó eléyẹn o ti parí mbẹ nìyẹn khutba ti eid uh, eid al-fitr òun parí mbẹ nù ní ìgbà tí oòrùn bá ti wọ̀ títí dí a fi parí a fi ìmáàmù ó fi dé yóò fi ṣe khutba tó kábàrà yẹn ti parí tiẹ̀ bẹ́t ọdún léyà òun máa ń bẹ̀rẹ̀ ní ẹni pé al-mutlaq èyí sí. Si, òun a máa bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ dhulhijja awwal dhulhijja àkọ́kọ́ dhulhijja so gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yẹn ọjọ́ takbir ni ní gbogbo àsìkò yálà èèyàn wà nù ọjà ni èèyàn wà nílé ni èèyàn rìn ni gbogbo àsìkò ni fi jami'il awqat ní gbogbo àsìkò fi layl wan nahar lálẹ́ ni àbọ̀sán. والطريق والأسواق لجوانا يبن أجا والمساجد والمنازل إلا يبي مسلاسي وفي كل موضع يجوز فيه ذكر الله àti gbogbo àyè tó bá ti jẹ́ pé ó tọ́ka darúkọ ọlọ́run bẹ́ẹ̀ á máa ṣe tẹ̀gbìrì yẹn lọ torí pé ọ̀rọ̀ ọlọ́run tó ní li yashhadu manafi'a lahum wa yadhkuru isma Allahi fi ayyamin ma'lumat. على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير so أيام المعلومات بين آيات صحيحة واذكروا الله في أيام معدودات so ابن عباس أني أيام معلومات يتوانين آية لقوقو أني أيام العشر أني أجمع وذو الحجة والأيام المعدودات أني أيام التشريق أني أجمع ó ní ọjọ́ mẹ́ta lẹ́yìn tá a bá ṣe ọdún tán mo rò ká gbélé yé so ẹni pé ọjọ́ mẹ́wàá yẹn àti ọjọ́ mẹ́ta ẹ̀yìn ẹ̀ á kọ́ntínú àti máa ṣe takbir al torí hadith ibn umar tó ní. ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر kò sí ọjọ́ kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run sì fẹ́ ká máa ṣiṣẹ́ eré nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mẹ́wàá yìí fàákfìrú فيهن من التهليل والتكبير والتحميد torí bẹ́ẹ̀ ẹ máa ṣe lè tó pọ̀ láti máa ṣe la ilaha illallah àti allahu akbar àti alhamdulillah so àti àdìsí míì tó tó sọ̀rọ̀ lórí ilé nínú rẹ̀ àdìsí ibn abbas tí anabi sallallahu alayhi wa sallam náà pé kò sí ọjọ́ kan tí iṣẹ́ rere tó fi dùn mọ́ ọlọ́run ọba nú tó wu ọlọ́run ọba jù gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn sàbẹ̀ ni ya rasulallah wala jihad fi sabilillah kódà bọ́jẹ́ jihad fi sabilillah ni anabi ni kódà bọ́jẹ́ jihad fi sabilillah ni kò lóore tó àwọn iṣẹ́ ẹ̀sìn tẹ́ lọ́jọ́ náà àyàfi rajulun kharaja bi nafsi wa mali falam yarja min dhalika bi èèyàn tó jáde pẹ̀lú ẹ̀mí ẹ̀ àti dúkìá rẹ̀ pátá torí ẹ̀sìn tí ó sì dá nǹkan kan padà nínú ẹ̀ ẹni pé ó kú sọ̀n gbogbo dúkìá náà sì parun sọ̀n eléyìí nìkan ni iṣẹ́ rẹ̀ la lè fi wọn iṣẹ́ tá a ṣe ní ọjọ́ mẹ́wàá so eléyìí ni takbir almutlaq ní ọjọ́ nínú àwọn àndé eléyìí kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin àtàwọn ọkùnrin àti obìnrin náà ni wọ́n máa ṣe takbirati torí ibn umar àti abu huraira wọ́n máa ń jáde lọ sọ́jà ní àwọn ọjọ́ yìí wọ́n máa ṣe kábàrà àwọn ará ọjà náà máa ṣe kábàrà pẹ̀lú wọn ẹni pé tí wọ́n bá ti ṣe kábàrà àwọn ará ọjà náà máa ṣe tiwọn náà ní tí àwọn afáàní gbé a kì í ṣe ní jẹ́mì ẹni pé ká máa jọ lápapọ̀ so bákan náà àwọn sàábì mìíràn táwọn náà tún máa ń ṣe wọ́n ní kunna nisa'u yukabbirna khalfa aban ibn uthman wa umar ibn abdulaziz àwọn obìnrin wọ́n máa ń ṣe kábàrà lẹ́yìn aban àti umar ibn abdulaziz ní layali at-tashrik ní àwọn alẹ́ ayamu tashrik ma'a rijal fil masjid pẹ̀lú pẹ̀lú àwọn ọkùnrin ní mọ́sálásí. tọ́ sífà kábàrà yẹn ọ rí i pé eléyìí gbogbo wa láti gbàgbé ẹ̀ kábàrà mutlaki pàápàá jùlọ ti ayyamu ashr gbogbo wa láti kọ̀ wọ́pọ̀ nínú àwọn tó ń ṣe ẹlòmíì ò tiẹ̀ mọ́ torí pé kò sẹ́ni tí ó ràn létí rẹ̀ so ó ti di sunna tá a ti gbàgbé so ládàá ńlá ni fún gbogbo ẹni ọba tají ọlọ́run kó sọ wá di ọdún míì tí ń bọ̀ inshallah ta'ala so àwọn sífà rẹ̀ a ò rí sífà kan láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ètò wá láti ọ̀dọ̀ àwọn sahaba léètí ó jọjú ó ní àkọ́kọ́ ètò wá láti ọ̀dọ̀ ibn Mas'ud ó ní allahu akbar allahu akbar. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد so kabara titi ẹ onti ibnu masud máa ń ṣe nìyẹn kabara rẹ̀ yóò ṣe lẹ́ẹ̀mejì lẹ́yìn náà la ilaha illallah yóò ti ṣe kabara lẹ́ẹ̀mejì yóò wá ṣe walilayi alhamd. <clears throat> èyí tí wọ́n tún gbà wá láti ibnu abbas òun a máa sọ pé allahu akbar allahu akbar allahu akbar walilayi alhamd allahu akbar wa ajal allahu akbar alama hadana etí ibn abbas máa ń ṣe nìyẹn yóò ṣe kábàrà yẹn lẹ́ẹ̀mẹ́ta yóò wá pé walilayi alhamd yóò wá tún ní allahu akbar wa ajal allahu akbar alama hadana àwọn rí i pé kò sí la ilaha illallah nínú títí ẹ bákan náà èyí tí wọ́n gbà láti ọ̀dọ̀ salman alfarisi wọn a máa sọ pé allahu akbar allahu akbar allahu akbar kabira ẹni pé kábàrà yẹn ni wọn máa ń ṣe lẹ́lẹ́ẹ̀kẹta yóò ní allahu akbar kabira wọn tún gba sífà míì láti ọ̀dọ̀ ibn mas'ud a máa sọ pé allahu akbar allahu akbar allahu akbar lẹ́ẹ̀mẹ́ta yóò ní la ilaha illallah wallahu akbar walilayi alhamdu àwọn afáàní gbogbo eléyìí ó fi hàn pé fi ìsíà ẹni pé ẹni pé ó gbá ààyè èyí tó bá wà nú ẹ̀ a lè ṣe èyí tó bá wà nú ẹ̀ a lè ṣe ṣùgbọ́n àwọn nǹkan míì táwọn èèyàn tó ń fi ń kun tí ò sí nínú táwọn sàhábà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn kọ̀ ìdínú ti Ibn Hajar tó ní eléyìí ni àwọn tí a gbà wá láti ọ̀dọ̀ àwọn sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa qad ahdatha fi hadha zaman ziyadatan fi dhalika la asla laha wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn ti mú àwọn nǹkan míì wá ní àsìkò yìí àsìkò ibn hajar nù kìí sàsìkò tiwa ń bí la asla tí ò ní ìpìlẹ̀ kankan tá a lè fi wé so eléyìí jẹ́ gẹ́gẹ́ báyẹn náwó ẹlẹ́ẹ̀kejì ó ní takbir al-muqayyad al-muqayyad yẹn ó ní èyí tá a máa ń ṣe ní ẹ̀yìn irun gbogbo ẹ̀yìn irun faraid tába ti kírun àṣùbà tán takbir yẹn tába kírun dhuhr tán á ṣe tába kí al-asr takbir yẹn ó ní so eléyìí wọ́n ní irun. Uh, irun léyà nìkan ló ní alimuqayyad irun ti ti àwẹ̀ kò ní so ìhun náà ṣe máa bẹ̀rẹ̀ ní láti ọjọ́ iléyà gangan àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ayamu tashrik òun náà sífà rẹ̀ gẹ́gẹ́ bí etí asọ̀kọjá náà ni so mas'ala mi ò ní ti jimá àti eid tó bá papọ̀ ní ọjọ́ kan so eléyìí wọ́n ní tí jimá àti eid tó bá papọ̀ ní ọjọ́ kan mẹ́ńṣá amina nas ẹnikẹ́ni tó bá wù nínú àwọn èèyàn kì í ṣe imam kì í ṣe imam nu tó ń kírun fáwọn èèyàn yọ kírun tó bá kírun jimá irun eid ó lè fi jimá lẹ̀ láìkí tó bá wù tó bá wá kí fi jimá lẹ̀ láìkí irun. irun azurfa o dida na kooki irun zur ni merin raka merin rai o dida na to kooki tori kwe jima badal ni lori zur e ni kwe jima la kiropo irun zur e ni o kijimo na iki zur na sugbe ni o kii a ni kwe koma ki zur so o nio ki zur enki o ka to kii 8 on ni a ni mu ikpe ese ti o fi wasi eid àti òfin wá sí jimá torí pé ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní man sha'a an yusalli falyusalli níbo ni níbo mi anabi sàlá sàlám sọ ibi kọ́ni ijtama'a fi yawmikum hadha ìdán ìdí méjì lọ papọ̀ lónìí faman sha'a ajza'ahu minal jum'ati wa inna mujammi'un ẹni ó wù irun ìdí yẹn ó ti tó funfun jimá ṣùgbọ́n àwa àwo ṣe eid ìdí nu táwọn afáfin pé kò irun jimá yẹn ọ̀pọ̀ lórí imam torí pé ẹni ó fẹ́ kí ìdí tí ó rí imam ńkọ́ so àmì ẹni ó bá fẹ́ kí jimá tí ò rí imam ńkọ́ so ó di dandan kí imam kó kí jimá eid fáwọn èèyàn kó sì tó kí jimá fáwọn èèyàn so mo pé ibi tí a ó ṣe àlàyé eléyìí dúró sí nìyẹn hadisi iwájú hadisi albarra ibn hazib naam alwakt tó tó a ó dúró báyìí èyí tí a sọ tó ṣe déédéé ọlọ́run kún fún aládé èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wá naam almu'adhdhin. نعم ìbéèrè wa السلام. tí a dẹ̀ mọ́ ẹgbẹ́ ní ọjọ́ Jímọ̀ àtúnṣe kí àyàfi àwọn mọ́sálásí tó mọ̀ lọ́ọ́ ti máa ń pè wọ́n lọ́jọ́ ẹ̀ tí a wá fẹ́ fi àwọn ọ̀rọ̀ yẹn pé nínú mọ́sálásí lóde tí kí lẹ́kì náà ti kì í ṣe mọ́sálásí tó mà kí a lè pè wọ́n sóòrò lọ́jọ́ náà láti wà nọ́mbà tù àkàrà àlùkọ́ yẹn tí a máa ń ṣe ní ti àyàmù tẹ̀sán ti àìlera ìgbà wo ló yẹ kó bẹ̀rẹ̀ ṣé ṣé a lè mọ̀ pé òwú ni wọ́n máa ń ṣáájú ọjọ́ nínú Islam síbi mágírìbù ní báyìí ká ní pé ọ̀la ni ọdún báyìí tí ẹ bá ṣe mọ̀ hmm. àsìkò mágírìbù ọjọ́ yẹn ti wọlé ṣé má ẹni mágírìbù yẹn ló yẹ ká bẹ̀rẹ̀ ní àbáṣibá ọjọ́ ọdún gbọ̀gbọ̀. ti ayyam at-tashri' ok ẹ̀yìn náà. àgbà ọ̀nà ìgbà ti yẹ ká dáwọ́ ẹ̀kọ́. náà yóò bẹ̀rẹ̀ láti ìrun àsùbá ọjọ́ arafa ìrun àsùbá ọjọ́ arafa ó ní ọjọ́ arafa fajiri yawmu arafa wayantayi baada sọláàtì làásìfì yawmi thalith yóò parí ní irun àlàásì ní ọjọ́ ẹlẹ́kẹta ìdí tí ó fi parí ní irun àlàásì ni pé ọjọ́ yẹn ó ní gbogbo àwọn èèyàn pátá ni wọ́n kú ní mina so wọ́n sì gbọ́dọ̀ kú ò síwájú kí oòrùn tó wọ̀ so ẹni ó bá fẹ́ kúrò nígbà tí wọ́n bá ti kí àlàásìrì tán òní ó kúrò ní Mínà yóò lọ sí Mẹ́kà so yóò bẹ̀rẹ̀ láti ọ̀yọ̀run àṣùbà ní ọjọ́ arọ́fà gangan fún rẹ̀ ná. èdè ètò ìléyá yóò sì parí ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ní ìrun àlàásàn. Um, kí ni bẹ̀rẹ̀ ẹlẹ́kejì uh, gẹ́gẹ́ bí ó ṣe wà ní jimá ó ní pé ìrun jimá náà ni ìrun ọjọ́ náà so eléyìí náà ò kú o so ẹni àwọn gbogbo ẹni tí ó bá kírun adhur wọn kì lásán ni wọn ò ní pèrun tá bá fẹ́ kí jimá ní mọ́ṣáláṣí òun wá kírun ni wọn ò ní pèrun torí pé ìrun ọjọ́ jimá nìkan ni à ń kí lóòjọ́ jimá náà wa aleykum nípa ti rate ṣé ibi mùsọ́là yìí wọ́n ní tí wọ́n lè ṣe àyè kankan wọn kó ga sókè fún ibi tí máa máa wọn nípa ẹsẹ̀ wallahu alam kọm ṣùgbọ́n kò ní jẹ́ bí mímbàrí torí pé n tí àwọn afa sọ ni pé ó lẹ́kìlì kọ́ pé anabi sàásẹ́lá màmá dúró ní àyè kan tó bá ga nílẹ̀ níbẹ̀ àbíkọ́ bí àti pé ọ̀pọ̀ ọgbà àyè wọn ò tún lókùúta bóyá orí òkúta kan ní anabisa sallam máa so kò burú tí ó bá yẹ pé eid yẹn àyè wa ní ní gbogbo ògbà kárọ̀ á ṣe ibìkan tí ó rọra ga díẹ̀ ju àwọn èèyàn yòókù lọ tí imam máa dúró lórí ẹ̀ kò sábúrú nù ẹ̀ bẹ́ẹ̀ kò ní jẹ́ pé mímbàrí la kàn ah, ibẹ̀ kọ́ ló ti kírun khutba nìkan ni ó kàn ṣe ń bẹ̀ náà ayo parí sinamu. sọ àwọn èèyàn náà sọ àwọn ẹgbẹ́ a sì máa lo àdìs nípa pínlẹ̀ lápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ ń pa àdìsí ìmọ̀ọ́jà lẹ́nu pé sọ pé lọ́ọ́ ìfún nípa rẹ̀ bó ni a sì máa àdìsí lọ́ọ́ ìfún ra ọ̀rẹ́ kìí ni pé irú mọ́ máa gbá ní ẹgbẹ́ nìsí. irú. ìmọ̀ máa gbá ní ọ̀rẹ́ mọ́ máa. ọ̀rẹ́ sọ pé àdìsí ìmọ̀ ń kà mí. bó ni àwọn sì máa sẹ́rí nígbà míì àwọn ìmẹ́nu dúró lórí irú àwọn nǹkan tó jọmọ́ báyìí nígbà míì á wo àwọn àjọ tí à ń bá sọ̀rọ̀ so tó bá pé àwọn ìjọ akẹ́kọ̀ọ́ ni wọ́n kò sáburú láti ṣe tàrífàtì gbogbo orú àwọn nǹkan báyìí torí pé àwọn tí wọ́n need ni pé wọ́n mọ ìdájọ́ àwọn nǹkan kan yẹn bẹ̀t kákan máa wà máa sọ ìdájọ́ láì jẹ́ pé a mú ẹ̀rí wá ìdínú tó fi jẹ́ pé aláti mú àwọn ẹ̀rí yẹn wá so ó lè jẹ́ pé nígbà míì ẹlòmíì lè ríru hadith ta sọ̀rọ̀ yìí àbí wọ́n lè kà níjókòó tó ń wà wọ́n sì lè má sọ pé ipò rẹ̀ ní so tí wọ́n sì dá ìdájọ́ lé lórí ìdúnnù dáfi sọ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn àgbà míì so nígbà míì àwọn tá a máa ń wò ni pé àwọn tí à ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n tó wáyé pé àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n so kò sábúrú láti máa ṣe gbogbo orú àwọn nǹkan báyìí and then ọ̀pọ̀ ọgbà tí ẹ bá múrù kan báyìí wá sí ìjókòó míì bígbà tẹ ẹ tún máa ẹ tún máa jẹ́ kọ́ máa rẹ̀ wọ́n torí pé gbogbo ní tẹ̀sán yẹn gan wọn àgbọ́yé so ìdí nu gẹ́gẹ́ bí àwọn nǹkan míì wà tó yẹ pé kò lè kò lè change ìdájọ́ gẹ́gẹ́ bí ó kọ ìdínú tá a fi mú tá a fi dá ìmọ̀ ṣe tarjama gbogbo orúkọ tán bá dá kọ nínú hadith torí pé ẹlòmíì yọ rẹ̀ tó fẹ́ gbọ́ ni àwọn ìdájọ́ tí ó mọ̀ tó sì need so it's better kọ́ ẹ pé òun gangan ni a fún so and then nígbà míì kú mọ́ nǹkan míì wa ká máa gan kò change kan for example nígbà tá a sọ pé ọjọ́ léyà yìí ọjọ́ léyà yẹn ó ní ọmọ anabi sallallahu alaihi wa sallam ó ṣaláìsí ká mọ orúkọ ẹni ó ṣaláìsí ń jọ náà kò dín nǹkan kù bẹ́ẹ̀ sì ni kò lè nǹkan kan kún torí pé kò sí ìdájọ́ tí a fẹ́ mú jáde ń bẹ̀ nígbà míì ká dá orúkọ yàtọ̀ ó máa ní ìdájọ́ ó sì láǹfààní for example uh, a fẹ́ mú hadithi kan wá for example ó kọ́ a máa jọra wọn ó kọ́ a máa jọra wọn eléyìí báyìí ni ó kọ́ rẹ̀ ní eléyìí náà ó kọ́ tẹ́lẹ̀ ní òun náà ṣùgbọ́n ó lè jẹ́ pé ẹni mú ọ̀rọ̀ rẹ̀ wá Ògbómọ̀ṣọ́ ní gbé kẹ́nìkan máa jẹ́ Sharafuddin ah, Raji káàfá mi ò tún máa jẹ́ Sharafuddin Raji tó náà wà ní Sokoto àwa mú ọ̀rọ̀ Sharafuddin Raji wa ká dá ẹni asọ̀rọ̀ rẹ̀ yàn ó láǹfààní ń bí torí pé kalema ɛni ti mɔrɔ rɛ wa so tɔ ni sɔ so ama ɛni wa so koto asi mɛntɔ wa ni o boma sɔ o nkalu kun wa ɛnyɛ tɔn ni for example ɛni wa gba ɔrɔ adan wa o kɔɔ rɛ ati ɛni wa gba ɔrɔ. Oro... ọ̀rọ̀ masala kọjá síwájú ká tó yọ ọwọ́ ó irun jima ẹni ó gba ọ̀rọ̀ irun jima anabi sallallahu alayhi wa sallam wa ó kọ wọn kan ni ntòfà tó fi jẹ́ pé ka wọn yàtọ̀ ni pé torí pé eléyìí hadithi rẹ̀ hadithi òun sì ni àdíìsì kan ṣoṣo tó mú wá kò sì lẹ́nu mi lálàfi jọ nínú orúkọ rẹ̀ tó múrú àdíìsì yẹn wá bẹ́ẹ̀ lẹ́ni tó mú àdíìsì juma yìí náà wá ẹnìkan ṣoṣo náà ni káwá gbé eléyìí sẹ́lẹ̀ yóò fẹ́ mú àìgbọ́yé wá bákan náà ẹlòmíì wọ́n lè wọ́n lè àwọn àdíìsì kùfìyún àwọn tó wá láti kúfà àti àwọn àdìsí hijaz àwọn tó wá láti hijaz àwọn madina àti makka àwọn afa wọn ní muamala tó máa ń ṣe pẹ̀lú wọn tí a bá ní èèyàn wá láti zambiza mùsùlùmí sì ni kí ni dá àkọ́kọ́ rò fún tá a bá ní èèyàn wá láti zaria tá a bá fẹ́ ṣe èméjì pẹ̀lú ẹ̀ kí ni tá rò fún a ní ṣíà so ibi èèyàn gbé a máa a máa ṣe tásìrì lára rẹ̀ so àwọn àfáà náà wọ́n ní ohun tí wọ́n máa ń wò nípa ibi tí wọ́n ti gba hadithi wa nígbà tí arákùnrin kan wá tó ń bi Aisha radiyallahu anha nípa kí ni ìdí táwọn obìnrin tó yẹ pé wọn ò ní san ìrun tán fi ilẹ̀ nígbà haidọ̀ wọ́n wàá san èyí tí wọ́n fi ilẹ̀ nínú ààwẹ̀ kí ni táyísà wí ó ní àhàrùríyà àǹtí ṣé ọwá láti ìlú harura ni torí pé kínní tá a bá ní a fẹ́ mú ẹ̀rí wá fún kódà nínú alukur'ani àlérí a sì lè rí nu hadith ju pé ohun tí àwọn tánàbí sàásálà ń pa wọ́n láṣẹ nìyẹn so ẹni tó bá fẹ́ bá ìdájọ́ ń jà yóò ní dandan la àfi ká mú àyà wá so ìdí inú tó fi bilẹ̀ ṣé ìwọ wá láti bi harura ni torí pé àwọn zahirul Qur'an làwọn fi ń dájọ́ wọn gba ìdájọ́ hadith torí pé àwọn sahaba tí wọ́n gba hadith yẹn wọn lọ́dọ̀ tí wọn kèfèrí ni wọn so ìdí inú tó fi sọ pé bá a ti bí ń ṣe máa ṣẹlẹ̀ sí wa nu tí wọ́n sì máa ń pa wá láṣẹ pé ká san ààwẹ̀ ká má san ọwọ́ tí ó mú wálẹ̀ rí so ìdí inú tó fi jẹ́ pé ó ṣe pàtàkì nígbà míì ìgbà míì sì ni kò sí ntí ó mú yàtọ̀ nínú àwọn orúkọ so irú àwọn ìjókòó yìí a lérò pé bóyá ìjókòó ni tí wọ́n ní ìdí àwọn ìdájọ́ àti ìmọ̀nà tá a bá bẹ̀rẹ̀ sí máa gó túfà nínú àwọn nǹkan míì tó jẹ́ al-ilmul yọ ọ yọ mọ àyìnà bẹ́ẹ̀ ni àwọn tí ó ṣe tafsir tó bẹ̀rẹ̀ sí í ṣe ìrọ́bù náhù tó sì pẹ́ lórí ẹ̀ àwọn tí a jẹ́ bíi jẹ̀kúrẹ́dí yọ rẹ̀ wá torí gbogbo ohun tí ń sọ gan àgbọ̀ àgbọ̀yé akàngbọ̀ pé ń tó ń dákọ̀ àwọn nǹkan míì ni so ìdí nu kúkú kó a má dákọ̀ gbogbo àwọn nǹkan yẹn ó fi mú àlàáfíà wá wallahu alam so but nígbà míì irú àwọn nǹkan báyìí á ṣe àlàyé ẹ̀ ìdínú tó fi jẹ́ pé àwọn afáwa wọ́n máa ń dá lẹ́kṣọ̀rù àwọn nǹkan báyìí ṣe ni wọ́n dá lẹ́kṣọ̀rù àwọn nǹkan báyìí ṣe torí káwọn èèyàn ó lè mọ̀ ó dá káwọn èèyàn ó mọ̀ lóòótọ́ ẹ̀yìn náà Allahu alam náà tó alhamdulillah wassalatu wassalamu.